so da kama hako wani tafsir wani amani àbí tí ìbọn sí yàn màsírí àwárìjẹ náà rán àwọn ìdá àwọn sì ká iye ṣọ́ọ̀ṣì àdó burúkú ẹ̀ tí ìfọ̀ ànádà àtàjọ náà iná tó ẹ̀ nǹkan tó rọ́sùn lọ. àndé musa aleyhi salam ojú àná ìdí fìrọ̀ ọ̀hún. oge pilo omorika ní ní fìlọ́ ọ̀nà ka kàkà ẹ ọ̀wọ̀ kò omori ògbóró ọ́ adébùsáka máa ọ̀rọ̀ e àìzọ̀ máa yọ̀ ọ̀kan mọ́rẹ̀ omorika káì gbẹ́nu bí omori ti sáyẹn ẹ̀wọ̀n nìyọ́n wà wà ẹ̀ṣẹ̀ ẹ̀ mọ̀ ọmọ ẹ̀dí lórí adé musa olókùtà ni wọ́n dọ́mà ní làárẹ̀ ráwọ̀ àwọn dọ́mà ní màá ní dàjẹ́ ni. ah fúlọ́ ní ìjẹ́ ìpẹ́tẹ́ ọ̀nà gàdọ́ màá sọ káyàn dọ́rọ̀ àrọ́ ti dọ́sọ̀rọ̀ wọn. káà fúlọ́ ọ̀nà yàtọ̀ ajégbọ́ mọ́ kẹfẹ́rú mọ́ ọ̀nà máa kà náà. dáadé musa ka ẹ̀hín wà á kà gẹ́nu ló máa fi kọ ọmọ lẹ́nu ọ̀tọ̀ dá ẹjọ́ jẹjẹjẹjẹjẹjẹjẹjẹjẹjẹ lọ́rẹ̀ jẹ́ ẹ̀dẹ́yìn àbá wọn lọ́nà rẹ̀ ti fún dọ́kà wọ́n fàálítà kàlẹ́tì fàálítà ẹ́ wọ́n fàálítà fàálítà kàlẹ́tì fàálítà wà ń tàmí nà káfírin fìlà ọ̀nà màrẹ́kà náà ọkọ̀ kọ́rọ́nù màdúmà nàdúwà mọ̀dúmà nàmọ́ nàdúwà mọ̀ ní yẹ́nyẹ́ àná wa of abukoro no one man kafiri wi na so wọn lọ lẹka ti wùzọ abẹ wọn lẹka kafiri ọdún yẹn bọ yín yẹn sọrọ kafiri dábàá kafiri ọdọ kàyọ ni kafiri n bẹ ká lọkà kafiri àjọ náà aka nù mẹ wọlé àti mi kafiri àná wọn kọrọ náà àwọn ọmọ ṣe wọ́n mọ̀ nǹkan tó wí muslim wọ́n kọ́ ọ̀nà tó wí káàfin. lọ́nà dọ́ fúlọ́nà ká tọ́ àgẹ́ àjẹkúrídà àgẹ́ òun lè rí iná sá bájẹkùnrin dáwọ̀ fẹ́ gùn àwọn fẹ́ gùn bẹ́ẹ̀ ni dáka ẹ̀ẹ́dẹ́gbọ̀nsá ẹ̀ẹ́dẹ́gbọ̀nsá ẹ̀ẹ́dẹ́gbọ̀nsá ẹ̀ẹ́dẹ́gbọ̀nsá ẹ̀ẹ́dẹ́gbọ̀nsá ẹ̀ẹ́dẹ́gbọ̀nsá ẹ̀ẹ́dẹ́gbọ̀nsá ẹ̀ẹ́dẹ́gbọ̀nsá ẹ̀ẹ́dẹ́gbọ̀nsá ẹ̀ẹ́dẹ́gbọ̀nsá ẹ̀ẹ́dẹ́gbọ̀nsá sẹ́kẹ̀ni ìdè yìí man tọ́ bẹ́ẹ̀ mọ̀ sí ọ̀nyà màrẹ́ ọ̀nyà màrẹ́ man ìgbogbo àdọ̀ man họ́ kẹ́ndọ̀ man ní dọ̀ àrẹ́ ọ̀dọ̀ àrùsẹ̀ dàrẹ́ kúrò wọ́yọ̀ kẹ́nẹ̀ ọ̀nyà ọ̀nyà mọ̀ àdàbà àdọ̀ man họ́ ìjọ ọgbọ̀ dọ̀ wà report dọ̀ ní tiwọn tẹ láì sọ́ra àbí nan òru yìí dọ́ọ̀bà mi ṣe dé ike nẹ́ni ọ̀bà mi ṣe dé yìí ọ̀sán náà wà rẹ̀ da munan ne baka ne ka e yana umurika saharu ayunin nasi wastarhabuhum waja'u bi sihrin azim umurika <laughs> yana ne saharu ayunin nasi ene ne ma wol kuma yela yana umurika to gane wastarhabuhum irhab umurika da terrorist yondo da terrorize ozan irhab oi terrorize omorika ó ti dọ̀jẹ̀ wàjáú bí síhìrìn azim wàjáú bí síhìrìn azim kó tọ́ ayé síhìrì omorika ayé nà nánu omorika káà ẹ̀rẹ́nẹ́n ẹ̀ kwásí rí ẹ̀nà dẹ̀ngọ́ bá ẹ̀yọ́ náà ẹ̀ kwásí rí rẹ̀ abẹ́lẹ́lẹ́ màá ní náà sí rí omorika lọ́sọ̀ bá àtún ẹ̀yìn sáyẹ síhìrì síhìrì síhìrì ìnà síhìrì síhìrì àti rí onye kwuo ịna sịrọ sịrọ asịrị ya siri anyị sihir ya siri ike ekwesịrị ya na-eka azim wajau bisihirin azim ene ekwesịrị ya na-ekesiri ndị ọzọ amanị kene anyị nwụrụ nwetara ya anyị nwanụ dọwere ka وما تلك بيمينك يا موسى Omar ka sáyìn wa ọ̀rọ̀ ní Musa ní títẹ́, sáyìn wa ní títẹ́, ẹni ní sá títẹ́, ìjẹ́ ní sá títẹ́, ààrẹ Musa ma nìkúta títẹ́ ni, lókúta Musa dáwà wà rẹ̀ ọba yìí, àbọ̀ mi sàn ọrụ abụọ ahụ dade bụ zama n'ụsọ kanyon dọla orukute dọsa ọrụ ọnụ mana why ọnọ mi sọ tụla arọ nit kwa ise dịrị nọ na tiwa ise dịrị nọ na tiwa ni abụ masiri na ndeka kai ande musa ya adawe muri ya dọla ruko muri abụ ihe si ya nere kuran oge ena ate asiri then àwa christian àjọ ìbílẹ̀ ọ̀nà koran ọ̀rẹ́ gẹ̀kẹ́ ọmọríkà وأوهينا إلى موسى أن ألقي عصاك فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا الصابرين ìjẹ́ ilé musa náà ìlànà ìrìnkè òkúta dìtẹ́ ìwọ̀n isa náà hìlẹ̀ ìlà mọ́ríkì dọ́hapùn dìde ìràfẹ́hẹ́n wọ́n bá tọ́lọ máa kánú àbílẹ̀lẹ̀ ní mẹ́sán dábọ̀ lọ́pàá ìrìnkè ẹsẹ̀rù náà ó àti ìkìrìkè náà mẹ́hórí jọun fọ̀gúrìbù hunalik mọ́ríkì dẹ́

وألقي السهرة ساجدين وألقي السهرة ساجدين أمريكا أبان na دا أبان دا نينا سيبه كتير àbọ̀ mà sí mẹ́tẹ́ kúrọ̀ náà mú ìnáwọ́ adúlọ̀ ìlà àbẹ̀ wà ní ẹ̀kọ́ ọ̀yìn àmú ìnáwọ́ òwúrẹ́ yìí wa àbẹ̀ ní sí bèkété wa ulkiya saharatu sajidin eh ana yasan di manaka wa ulkiya saharatu sajid ya buruku ya rada jenu ni wa iyo ni eti do kuma na ka kene du wa waji ni ino wa ulkiya saharatu fi wa min de wa ulkiya saharatu sajid wọ́n mọ̀ wọ́n kẹ́ sáré tó sáájì dín dáyẹ̀ bá tẹ́nà ìlọ táwọn mọ́là anábìyàn wọn àgbọ̀ ọ̀pá ǹdọ́kà àbá ẹ̀wẹ̀ na jẹ́ nǹkan rẹ̀ rúkú ìlú àmẹ́ ọ̀yìnbó ní rúkú ẹ̀yí ṣọlá bọ́ọ̀lù kẹfọ̀ ẹ̀fẹ́ sẹ́kà kọlu amanna bi rabbil alamin abẹ́rẹ̀ náà nínú wà ní yàrá àdéhùn mẹ́rin

wọ́n bẹ́ẹ̀ lé gbúrò sáà ní mẹ́yìn sí ọ̀dá ọ̀nà ní lọ́dọ̀ ọ̀yà ní nínú wọ́n ẹ̀rọ rẹ̀ nìyí lọ́gàfà ẹ́ mẹ́yìn sí ọ̀dá ọ̀hún lọ́wọ́ àgọ́ ẹ̀lẹ́ mánìkà tí rọ́ọ̀nà mánìkà nàrà rọ̀ ọ̀dọ̀ tó ń náà rọ̀ ká now firaun min farain one of the firaunas ọ̀hún rẹ̀ bìn. ẹkú orí rẹ̀ ló mọ́rí àtúndọ̀ ẹ̀rọ nìkan sáà yẹ̀ wò ẹ̀rù rẹ̀ náà lọ amantum bihi qabla an adana lakum kuna wa mari ni tijara ne musa mani qabla an adana lakum to de de ma wase yonda no ati bi ni ni we ire ko e wori dan qur'an en aka so me era ti ni ga sa hawo izi ni ma ko sa hawo because izi na hizi ni then e wa na take decision ara en e va hawo no

mani ẹmẹ máa fẹ́ ẹrẹ ẹmọ náà kí wọ́n lórí ọ̀nyà mi nkè mari dùn wọn bá àbá ẹsọ alì ní ìhìn ewu ọlọ́wọ́ ẹ̀wọ́ wọ́n ẹ̀wọ́ níbi ìṣẹ́ ọ̀nà dọ́ni ozi náà rẹ̀ tó ní tó wanda wurin ma kofa an na lika na dato an ya ru notu mun na fan mun silianin wa dato ha wara wara wara honya ona dausi gaba dato sai na ya rasulullah omori ona omori amon ahụ na mi omori ona nya mo na na ege dotun me hanon

so tí ni na náà nìyí ni fìrọ́wọ́n na ka ìwé ya yẹn mo ní yìí ní màmá permission òun ni ó ti màmá ni. ina haza la makurun makartumu bin madina ọkọ̀ sọ́nà ni ètò ní ti tiẹ̀ ní ìgbẹ́ yìí nìní tó kúrà ní kú èdè sí ẹ ẹ na ala ó wà sí dání kura ní gbàdúrà àti wà dáì tuntun wá ẹ̀ ní ó ti lè dọ́ka la ọkọ̀tẹ̀ anna ẹ̀díyàkùn wa àrùjúlàkùn nínú ìlàfin tó ń bọ̀ la ọ̀sọ́lì bẹ́ẹ̀nàkùn ajumain àná ọ̀wọ́n náà ìdẹ̀dà la ọkọ̀tẹ̀ anna ẹ̀díyàkùn wa àrùjúlàkùn nínú ìlàf ọkà ní ìmọ̀ náà dé máa dà ọ́ lọ́wọ́ lẹ́nu adáwọn obìnrin náà dé mi dé àhò nínú ma down worry then down waha ma down waha then down worry ahwa worry so that adawa ah, worry that awo waha min hilaf don it that differently o oh, ti zaje wala usalli bannakum ajmain abon ah, man ko ne banche man kani cross da ko ne banche nan mun ha da ro

inuwa ne gun sara yi asiri nkwara na firi ma ọwọ nọnụ ana mere ke ọwọ nọnụ aka anya firi malam ne isi kami teri amẹ ka protect wọn ihu na firi ọ na ẹmọ ka sọgbọ àmọ sáà na ọmọ ọ̀n kàfíìrì náà mẹ́kọ̀ọ́ àti sàmùntò múrí hàì sallallahu alayhi wa sallam. ọmọríkà because anyị sọrọ ọrọ náà ikọ nídìí ká ẹ fatihu mejidi ìyá anyị ṣẹ́sìrì from dákàwọn kàárẹ̀ àrùwọ̀n fatihu mejidi ṣọ́rọ̀ kìtàbù tọ̀hìd lákò wọn kù yẹn náà ìka báàlù sínú ọ̀rọ̀ ayélujára mẹ́kẹ́ ní tọ̀hìd asịrị àṣírí ọ̀rìnmẹ̀. أمريكا أذنن أنا كتب ما تطلو شياطين على ملك سليمان أي سي مريكا اتبعوا طرق السهر اتبعوا طرق السهر إن جزازي أنا يعني. سيارة يهودي مي أنا هناك أنا ينزل يعني. إنه يهودي أنا يعني، جزازي أنا sẹ́hìr àti òyìnbẹ̀tẹ̀rẹ̀ òṣèúlọ̀ alẹ́tì kẹ́nà tàbíkùnbíná ṣọ̀yàpín anákìṣe ìtọ́nù wa káwọn àmẹ́mẹ́ gbèjú rọ́dẹ̀ mẹ́mẹ́ sí áàdì mọ́kì suleiman inú mọ́nà ìkẹ́kà mọ́nà ì suleiman mọ́nì suleiman ní suleiman náà wọ́n náà wọ́n Amerika ah sorry Suleiman na ah, ọmịka ọmịka afiri ọmaka ah, mao ọmịka ah, afiriti ai àwọn ọ̀nà nǹkan fẹ́mọ́lì wà máa ká na Suleiman sahiran káàkiri náà ka Suleiman ọ̀rẹ́ ọ̀ka ànábì Suleiman ọmọ firi ọmọ pa ọmọ wo wọ̀là kábọ̀rọ̀ bìtà àlómìnì sehir ọrẹ makamao ọrẹ mikẹọni nínú kìtọ ọgbàgbà fìrí àti kìlọ ìdọ káwí tó nà nyẹwọ iná fìrí òdẹ wọwẹ ẹdà kọ ni káwí tí àgókò àmà fìrí àìkọ ni káwí tí àgókò wà àgbà ọ̀rà ولكن الشياطين كفروا يعلمون الناس السحر عمر كي شيطان ني انني كافرتين ẹnẹ́rì káàdì àkókòsọ ìyàlẹ́wọ́nà náà fẹ́ẹ̀r àkójòzọ́ ìzọ́ àzàní ọ̀ìmìwọ́pa ọ̀ìmàtírí ọ̀ìmàbó tó àkójọ́ náà wà pa ẹ́ fẹ́ẹ̀r أي سيمري أكا ولكن الشياطين أكا شيطان هو الذين alimu nasa sirr ẹni wọn náà kẹ́ ẹ̀zọ́ ẹ̀rọ ni ẹ̀ azọ́ ẹ̀rọ ni àti yẹ́ mẹ́ hàtẹ̀ fẹ́ṣẹ̀ àmúhùn bẹ́ẹ̀ni náà fọ́ọ̀rẹ́ ni tí wọn náà kẹ́ ẹ̀kọ́ láti rí ọ̀rọ̀ àgàrẹ́ ẹ̀tẹ́nu ọ̀rọ̀ ni. wọ́n máa ń yílá alẹ́mọ̀lẹ́kẹ́ ní bábí na haruta wọ́n máa ruta. ọmọlíkà àti àwọn ọ̀nà ìtọ́mú ní àkà wàkàmà tẹ́bà rọ́ẹ̀ sáàul yahud sẹ́lẹ̀m a na nke ọ̀dọ́rẹ̀dẹ́ ní ní yahudi ní ẹ̀mẹ̀ tí a sọ́lọ̀ sí yẹ́ ẹ̀mẹ̀ kàzálìkà tẹ́bà ó ma ń yílá alẹ́mọ̀lákẹ́yìn abẹ́mẹ̀rẹ́ sàfin ìsáná ìka ètí ẹ̀tẹ́ màláìkà ẹ̀bánu màláìkà èrè wa marut هاروت وماروت بمملكة بابل in the kingdom of Babylon ito na Babylon ilo maleke korona maleke ni cheten bi ardi kufa inati kufa وقد أنزلها الله ابتلاء وامتهانا للناس ومن نتي ملائكة للتي أيضا في زمان ذنبه ebe ci wa ta ke ba ba ga na me masiri kene ira su di jemure ko na correct kan ani malaika na he ina haruta tisai maruta anyị tọpụ yahudie nti ọnọdụ ọrụ ọrụ ọhụrụ ahụ ka eji e nti ya ya masịrị ndị eweche ndị ekwe arịa ndị ekwe nyaba kan abem na yahudie yahudi ọlọ́pàá wẹ̀ sí kọ́wọ̀ tí màlẹ́kẹ́ ni wọn náà mẹ́ wàhálì wọn page eighty ní the last wàhálì máa tọ̀ ní dọ́là page fáìdà ọkà fáìdà àǹfààní ẹnáyìn ah, ní ayọ̀nà ọ̀nàrànà kàṣẹ́lá àǹfààní kẹtí haruta ọ̀ní mọ́rù kẹtí rẹ̀ alhikmatu ní tààlí ìmàlàkẹ́ ní náà fẹ́fẹ́ àyíjẹ́lẹ́kì màlẹ́kẹ́ ní bá zọ ọ̀rọ̀ sáà wá sí rí ọ̀yọ́ mi سمع إن السهرة أن السهرة كسروا في ذلك الأهل ka pàtàkì ti ara ìsáná ẹ̀ ti rẹ̀ ní ọ̀rọ̀ àtẹ̀kẹ́ ẹ̀tẹ́ nù mọ̀nà ìṣètọ́ni ní àjẹnù ní ẹ̀kọ́ sí ilé rẹ̀ gbé ọ̀rọ̀ ọ̀nà wàjítọ́rọ̀ fúnúnan gọ̀rígbà wàtọ́rọ̀ ẹ̀tẹ̀rọ̀ inventions. akọ̀lọ́ mi ẹ̀tẹ̀rọ̀ danyere ọwọ wọn akụ darin danyere ọwọ wọn akụ darin ihe na-enye dọọkụ ara anyị kwụran fumunan ozuru enyi gọrọ ibatan minasir ana ka dọọkụ ẹwọ ọwọ anyị ya firi kedu ẹzẹ náà ka ọlọ akụkọ amasiri wọrụ bamaza amụ anahụ ambiya ana ka ẹjanyi ẹyẹ ara ẹdẹ nye náà kọkọ ara nebi agwasiri náà mẹ ọ kana ọlọ náà kụ na ọlọ anyanwụ lọ pan. na kwenye nye duka ndio maana mwadori hiyo nazo ba bora la yake wano ya salam arwo noka ana kono itomato pa hiyo pono lame osola bi ozo muri ozo muri ni au ki yahudi ni enye wo de de na hiyo pa agúrẹ́ nánu sọba sọláhù tààlà malakẹ́yìn dẹ́wọ̀n mo rí tu malẹ́kẹ̀ ránù lìyọ alìmá àná òjò ha sẹ́yẹ̀ kẹ́ni náà rárá àti yẹn náà mi tó yìí yìí hátà yàtàmákanú nínú tàmíyìí bẹ́yìn náà wọ bẹ́yìn náà lọ́wọ́ jìrà fọ́rọ́ dọ́ yàtàmákanú dọ́ ìyẹ́tẹ́ yàrá ní dọ́ ìyẹ́tẹ́ yàrá ini awo ne ha yi tamyiz that mean a kind of differentiation that wani yan waya yi ina ka ni bẹ́yìn náà iná ka náà fi rí wọ bẹ́yìn náà mùjírí àti iná ka ní tomato pa anabi náà tomato pa ààrùn kẹwọn náà níbi musa mẹ́sàn án alayhi salam hatta ihun ewon tó múra nìyà tomato umar bẹ́ẹ̀ hàn náà ike kúrò lọ́yà

ẹ kàlọ́ na rẹ dómọ́ni mẹ́rin níbi mẹ́rin ṣe na ọmọ na ọmọ rẹ àmì hútùbù ẹkú jùmọ̀ dọ́wọ̀n náà ṣe ya ní hútùbù jabala ya yẹ́dá ìkíṣẹ́ ìkú ìrẹ́ ọ̀nà. dọ́kì yá sáré yẹtàl jábàlà ya sáré yẹtàl jábàlà yá sáré ọkọ sáré à ilẹ̀ mọ́tà náà

àwọn ìyá wọn ti rán àtẹwọ́kùl eré àtẹwọ́kùl kẹ́ náà kàtìrán dọ́kà ni kí ìnira ẹ̀wọ́ ègò ìnira ẹ̀wọ́ náà iná ni ó sì yára túrú mọ́ ń ta ààrẹ ni ìnà tó má kàn lọ́nà ló túrú mọ́ ń ta ààrẹ ni bí mọ́ ń ta nìyẹn do ó lè dó sùn ọmọ

enya na e eh, abenye ihe zuma nta no chere te kami do lerin enya ta kunyi na duma nta lesu emre awo ya magana ya kare eri ya mi kulu allahu goma sha tara da san jo isin na so o wa ya itomato fa ya because an kura zaji ani kan mujiza ani tomato fa na ke ani da no to me فوصف يا لأصحابه رضي الله عنهم أجمعين حتى هم إيه؟ مجاهدون أفغانستان اللهم تقبل آمالهم وتقبلهم شهداء اللهم عز محمد أسامة بن لادن اللهم أعد علينا دولة الطالبان سواء عليه amurka wa rusiya kariha a rafad sa'ad ibn abu waqqas radiyallahu anhu a kuma n ta ka na na jazini ni kagiri na na ruwan da ga mun to muri na ka ina eh, ni mun to he ni mun sai na mare to wani akoko ya akoko ya akoko ne he ètò ọkùnrin káfíìrì ní dẹ́sí èyí bẹ́ẹ̀ kí yẹn wọ́n mẹ́rin ìyẹn ìyá ti gbéṣe yìí dọ̀jẹ́ ni ẹ̀hẹ́ káfíìrì ní yẹ sọ̀rọ̀ ni dẹ́ni kọ́ dọ́bà rẹ̀ ẹ̀hẹ́ akọ̀fà ẹ̀yẹ́ ni wá and wọ́n tún mọ̀ orí kùn náà ọ̀bá gẹ̀ ẹ̀hẹ́ di ọ̀rẹ́ tí náà àwọn ilé ní tuwa nù ilé yẹn wà yà dáa ṣọ́pà dáa sí dáàdáró

then akyere ọrọ hiri mantan inyo ni àwọn na jine ẹni ni yoga náà ka bẹẹni rupu na nire nya mantan na ndé ya zaka aka mani lọ wa ahe mani nkọọdẹ mantan ìjà nire mantan bẹẹ yà sẹyìn sẹyìn ẹ bá sẹyìn sẹyìn ebe ne yau da daga kayan ya kuwa na ban malaika ban da zai kwakwa fi dezi ana na da kwanan wannan aka ne ana ana tira aka kora sozu kuwa a ba ni shan 1000 times dai ma sha tara ai ye aka yi mori hi ai ba elu afghanistan ne zai ihe afghanistan ama zụ brọda otuka wa mẹka anda ẹhun ẹyin kẹgbẹrún wa dẹrù ẹhun rọṣì ẹnẹn bọna jẹrọ wan ẹnẹni wọn bẹ na sọfisi ọ kalẹ ni bẹni wọn na sa hara ka ẹnẹ wọn ma mọmẹn ana kọri to nisi wọn na wọn akọ wan de sisa hara ẹyọ then tuwo kye kẹmẹ sọfisi ọ mẹni dá àwọn ọmọ wọn yìí lẹ́yìn lórí kẹlẹ́ ẹ̀nà ẹ̀rẹ́ ni ah the cruise missile ẹ̀rẹ́ lẹ́yìn yìí ọ̀nà rẹ̀ rọ́ọ̀bìn ìlàlẹ̀ ìdàlẹ̀ hosùnà ẹ̀yìn ìfẹ́ ìdàkẹ́ ẹ̀nà kó iná gẹ́rẹ́ wúrí àjẹjẹ náà wọn àjọ náà exactly ọ̀ ẹ̀rẹ́ náà ń dé ìdọ́wọ́ ìyẹn nẹ́kọ̀ ààrẹ finish ẹ̀ àpò ẹ̀ka ní sáré ẹ̀ hello men kẹ́nẹ́ni ayọ̀dá kan yes what can we do senior what can we do for you. azawa dị enyi ike na ya kwa e kare ara tara abakọ ya sheldon dem deki do wa shell len ni se du wan lo mi ka e una ora ndị ko ni e shell po dubu le ten enyi wa e re ba to ate na na na na na na na Àwọn ọ̀dẹ́. Báṣì àmà ni ṣẹ́ lẹ́sìn ẹni. Búlẹ̀tẹ̀ náà ta, ẹ̀ka wá ṣáwọn ọmọ ẹni. Ọ̀nà yìí nìhun náà ń dẹ́ka kalau kora de lide ne ne o da kora da na ne bullet ko nya da bomb moto Allah Palestine le ne na ma du han Palestine e da ta de man fi jible ni yete do bomb an o ko mori ya ya mori ne ke je ama asiri asiri je ko mori du ha o le do da ka da ene tura ene tura la la 1 million times wallahi ni laila ni one million náà àdí kẹ́gbẹ́ yẹn sẹ́wọ̀n one million ní sanari. àti rí àwọn ọ̀nà ni kí anyị àyẹ́ ibi àyẹ́ ẹ̀ka yìí ní tomato pound ní sẹ́yìn àti rí. ọ̀sẹ̀ ọmọdé yẹn lẹ́nu jọ káfùrà wọ́n mọ̀ ní ní ní ẹ̀rọ

والله والبابا جيجي جهنم جيجي يعني جهنم فانا ايتما تفا امور يناتي ملائكة انك وارد هذا ايه امور يناتي ملائكة انك يرى هاروت وماروت انا مريد شبكة ظاهر انك اكا سنن ولا ردوك ابا سنن اسيري ويا سنن انا بي تماتفا ويعرفوا ان الذين يدعون النبوة ina da nare ka abin da ke claim kamar nabi kadiban jazila ce innama hum saharatun lal anbiya aye ka be ni fe o ma firi e ba ni biere o ya na he o gba wo wa wa firi ota mu wa yeru ko li yu ni ka woli shege linku shege woli she shegune shegu awin woli sobi wọ́n yóò lọ́lọ́ ní láwọn ẹ̀rẹ́ nínú ọkọ̀ nì èyí ti ga ọmọdé gbogbo ìwọ́n tí ó lè gbọ́dọ̀ náà nì. gba àtúmọ̀ ẹ̀rọ àrẹ búrẹ́dì lẹ́yìn kan ní ní mánu. wọ́n ní èyí. múrin náà dọ̀rọ̀ wòlíì ní gladway gladway hotel. ẹ̀rọ náà ni màlẹ́kẹ̀ẹ́ náà lè kí ẹ bẹ́ẹ̀ àrùsọ mi ọ̀rọ̀ à.

ẹ̀mẹ́rọ àbọ̀ ọ̀rà àátẹ́ka àgbàká lé ọ̀yìn ọmọ rẹ̀ wọ́n ti ránẹ́ òní anẹ́hùn ní ọka ilé-ẹ̀kọ́ ni yàtọ̀ ní ọ̀nà sí rí ọ̀sán ọgbọ̀n sí ìyá ní ọ́ fọlá tẹ́kùr àtúwọ̀rí káàkiri nà tó mú káwọn ni. ẹ̀yí àwọn ọ̀nà tó múrí ọ̀ka iná malakai malaika ìwọ̀n náà láàyò alimani ahadan nínà náà ẹ̀yìn ọ̀sán ìyára ẹni ẹ̀sìn sọ ní iná rà àṣeyì iná ti hàtà yóò ọ̀nà ìkà wọ̀yàkúlá bẹ̀rẹ̀ ìlà àkáyọ̀ká iná ha yọ lẹ́yìn na sọ́bà ha ilẹ̀ àbújá ní mẹ́rin péjì ẹni zòun náà ni iná máa hú ẹ̀ǹtì ha ní nínú aláhùn wọ̀tìlá yẹ́ mi níka ìdámọ́rẹ́ iná ń kọ́tọ́ wùlú dé lórí nǹkan wa àtúbọ̀ kọ́tọ́ wọn náà pẹ̀lú ẹ̀sẹ̀ sàmì nìyí lè èdè rọ́ọ̀l àtúnkù náà ṣọ́ wọn níbi àkóso ìmọ̀ ولا تكفر بسببه أفيري كاذبين أقوك منامي فمن فمن تعلمه ليدفع ضرره عن الناس أنا رنا كذا أو يا كذا تبغى في كوكولي أو يا أخو كذا تبغى في كوكولي كذا هو كذا تري أي أنا كذا أو أوري زاد كأصلا لفيري أهونا فقد نجا أنا راها ومن تعلمه ليدفع ضرره بالناس أنا كذا أو نزكم كذا فقد هلك وضل وانا راح هلك انا ونسيني قال تعالى من النبأ كاكي فيتعلمون منهما ما ما يفرقون به بين المرء وزوجه أرانا تجمع لك أي أمريكا يتعلمون منهما أن يقصى هم وجههم من علم السر إلى آخره ما يكون سببا في التفريق بين الزوجين إذا ما بعد الكذب أن هل هناك من يلعب ارجوك بانها هناك

àríká ìlọ́lọ́sọ ọkọ̀ ẹ̀kọ́ dákọ̀ ọwọ́ ẹ̀kọ́ mọ̀kàrí ń dán mọ̀kàrí wú òṣèlú èékú lórí rẹ̀ òṣèlú ti dán ọkọ̀ yan. ìyẹ́lẹ̀ wà lọ́wọ́ náà ìka bó sọ̀rọ̀ yan kọ́ tọ́dún ìtù ọ̀ṣọ́ yín. then فبعد أن كانت المودة والمحبة بينهما ọwọ mere manaika fabata ọwọ mere manaika iza na ayi orisi ọnuri orisi tete of the ina kanela rotin yasba shikok wal firok orisi ọna da atọ na ni tohot shikok ọyị mahankata da akụ mahankata ya wee fegbu akwa ha ihe ni niri wal firok ata ịha hi don murika ẹ̀dẹ́lẹ́nì ẹ̀mí ẹ̀rọ àyẹ̀wò mi bí má ta àmàlóhùn mi nàfẹ́rẹ́ ukọ́rẹ́ láti lé ní àmà ẹ̀nẹ́ ìfẹ́yìn fún ẹ̀ ìdọ̀rọ̀ náà àhàdán dọ́ọ̀ tó ń kọ́tọ́ tẹ̀lé nìyí ilá ìgbàṣà allah akọ mórí yóò sí ṣe o mórí yóò sí kàzọ̀ ọ̀dẹ́ yẹn ti pa wà á nà mà sí rí

ai zumrak wal hal illa ما inan idan ma da nan يتعلم السيرة يحصلون على الضرر لا على النفع ẹni ẹ̀yà bèbí ọ̀íkọ́sí àjíjọ́ ìmẹ̀ gbọ́nà sí kọ́nkọ́sí ọ̀túwá ẹ̀yàn fàánà náà mẹ́yẹ̀ wá àbọ̀ náà mẹ́sí rẹ̀ pẹ́gbẹ̀ anáyà jẹ̀nú náà ní bí rẹ́kẹ̀ẹ́ náà wọ̀wọ́ pọ́ọ̀yẹ̀ wọlé sacrifice dị ụdị na ka ọmị ọbịadọ mị nọ ọkọ nọ mụda ajọ nene na ekwesị mekpe etinye iri don mu ikida mani an wala kod alimu lamani ishtara huma lahu fil ahirati min holak amuri pataki tara be na me ene yefa kenya ni ridaniku ebe ni abido ene ene e ko yana na ridaniku na me ido yahudi ana rela me wa ka waruwa e boye ina fi don ayin nan dan shi secret court ina nan yi freemason abizu aya jin musad abizan ne horabe uyawi ok ai so mo yaka wala qad alima al yahud yahudi ni bala kitara ni na eh alladhina nabazu kitab allah ana ka uwo nata. le na ta wastabdalu bi yusuf da ka asiri an da rasul inu inu mo yaka to ka enwa de raman madiyo non dáàbì dáa ẹ̀rọ sùn nàásì rí dáàkẹ́ máa ro tẹ̀rọ̀sán sí góòpù yẹn sáwọn tẹ̀rọ̀sán sí góòyè tẹ̀rọ̀sán nínú àrùn. ọ̀nà ẹ̀yìn mọ̀ yìí àmàdí ọkọ̀ ọmọdé ọdún yìí ṣèyí ọmọdé ọdún yẹn ṣèyí rọ̀bá náà fi náà fi dúnìyà hasana wọ́n fi láàrin rẹ̀ ti hasana wọ́n fi náà rọ́bà náà. ẹ̀ní ràmọ̀nà dáàtì rí kí wọ́n mórí dáàtì ẹ̀yìn ni kò sí ní arúgbó ọmọ mẹ dáa tẹ̀rù kùránì dáa sọ̀rọ̀ àkọ́fí yín náà yìí sàn gbé òmòdì nàbàzó kìtàbàlá wàtàbdàlù bẹ síhìr wọ́n mọ̀rí yẹn lẹ́nu ẹ̀ta láì kí lẹ́nu dẹ́rọ sọ̀rọ̀ àtìrí àwọ̀ tánà tẹ̀lẹ̀ náà sì náà yìí sọ̀rọ̀ tánà tẹ̀lẹ̀ then there there product nke enyi isa na aha kitiki in sorry in rahmu murmi yamin wala min aljanna then le doke ne hatin aljanna لانهم اثروا السير على كتاب الله ابو كمير بريفاي اسيري تكبه هو مريم ẹ̀ǹkà akókò ayẹ̀ ní kọ́ntọ́mù kẹmàánì mọ́sán bẹ́ẹ̀ mọ́sán kí ẹ̀dẹ́kẹ́ àá ọ̀yẹ́ ìrọ̀rọ̀rọ̀ bọ́ọ̀dọ̀ káàkàá ma nabi ọ̀nà dọ̀kọ́kì lakọ́lá ẹ̀yìn sányẹ̀ mùsẹ̀lẹ̀ ẹ̀yìn ẹ̀yìn sányẹ̀ mú ọ̀dọ́ká yóò tí à ń bá àṣẹrẹ ọ̀nà ìmọ́tọ̀ ọ̀rá tí wọ́n tó ra káàkà ọmọrí máa kọ́ ọwọ́ ọmọyá náà ni mọ́tọ̀ ọ̀nà ní dọ́ọ̀rọ̀ ọmọ kọmọ fẹ́rẹ̀ fẹ́ ṣeré mú náà ó di yan àti di yan fàfà rẹ̀ máa bọ́ ìdánimọ̀ àtàwọn fàfà rẹ̀ ó rí tí wọ́n wà láàrú bọ̀wọ̀ ká náà mútọ̀ wa wọ́n wà kakọ̀ tó tóra ọ̀rọ̀ àlọ́kà náà wọ́n lọ́la lọ́la bá àbọ̀rẹ̀ lọ́ka ẹ̀mọ́dà ẹ̀yìn sọ́yìn ọ̀dọ́kà ẹ̀dẹ́ bẹ́ẹ̀ láàmú sí gọ́ owó ìdílé náà bá àti gẹ́ kai ene eh, yani eh, ai so muri ko nabi sa hada shay ok irenon irenon o da bi alladhi ba'u bi yanfuzum anani ne wanne dai ku je mun yi ta law kana lahum ilmun ana kenne anan yi isana he oye aw fahmin al kiyas e, e, na kiyi yani yawin wa idrak atona ikire yi tuwe walau annahum amanu wattaqu عمري كذنن إيه؟ يعني دودين عمري أي زمري هكا ولو أن أولئك الذين يتعلمون السيرة عن إذنن أنا تكا أي أقصى أسيني أي يعني آمنوا أي يعني دو بالله أي يعني دو يمري وهم عذابي وهم عذابه دهني يمو يمري لمثوبة من عند الله خير لو كانوا يعلمون ọka ayi la asabahumullah domin ya ni suwa wata sawaban utushe boro afdal ọmọ ya ni mitosi mimma ṣogile bihi anfusuhum min asiri ọmọ ni yini ise ne ni kude ne mere ini ọrẹ ke kọmọ ni kai ya ni mani ya to do ku qur'an do ki dosi wọ́n sọ̀rọ̀ ẹ̀fọ́ lókè fatiha náà gẹ́gẹ́ wọ́n yàn náà táwọn kàdé omi tó fi ha àkè fatiha ọ̀yìn àbútí náà rà ní kọ́lọ́ kí fatiha dó orin ọ domori yàn ni mọ̀gbọ́n mọ́ ha àbíkọ́ fatiha òṣìfà àbúkúrò rẹ̀ wọ́tà òṣìfà domori yàn ni ẹ̀yà rẹ̀ bẹ́ẹ̀ ni mọ̀gbọ́n mọ́ ò dé sọ́dọ̀ náà dání bẹ́ẹ̀ náà yìí sítú sọ́ọ̀nì ọ̀nà na bọ́ yìí alẹ́ yìí والخسار والدمار أوكا أمريكا إنني ريتون هنا إلا بالويل كاي إيه وو دوكو والخسار أتي إيه والدمار أتي destruction أتي إيه دو سأل هنا في ليونان إيه دوكو أني إيه إيه إيه دوكو ẹ̀ta àbírí anáàmùsọ́wọ̀ iná ní amtutu yawile na mtutu hii na dubane ni hivu yahete الدمار ودمرهم تدميرا مدمرة ألا من أوضاع رأي وهو يرى لين ما هو يتوين لها سيري because wọ́n fi wọn àníyàn wá kànyọ́ abẹ́dọ̀ kàrẹ́ ẹ̀sìrì ẹ̀sẹ̀rẹ̀ nábẹ́fẹ́ ní omórí na sí òun yahoo láti rí Huu ẹ̀ à ń zẹ́lẹ̀ ẹ̀rù ẹgbẹ́ ayé ilé tó dùkọ́ kí àmì kàfẹ́ màtí bá kàfẹ́ mẹ́ bá ka ìṣọ́ aláwọ̀ ká ọ̀ká sí mẹ́. anyịkwa ya adọka anyịkwa ene ụkwasị iti ọkwa ene eze ntụ omori si mee ebe a ka ọka sị mee omori osi and it's not a license kwa abe wa mee ọbẹ dọkịọ yẹ yọrọ lọrọ náà ìka àti ọ̀nà sí iti ọkịọ àti ọ̀ndọ̀ ìwà ọkịọ bọ́ọ̀ náà ẹ̀rọ ẹ̀wọ̀n ọwọ́ jẹ́ ni. kadara kọ n'ihe kadara omori ọka ka kadara nọ nọ n'azụ ahụ wee tu eyi enwere ọrịa nwere na kadara biri ị na-ahụ nọ